láàárọ̀ insha Allah ta'ala àmọ́ gbẹnulé ọlá ẹlẹ́ẹ̀kẹjọ tó ń bẹ fún àwẹ̀ gbígbà mọ́tòlákọ̀ ká tó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ọlá tó ń bẹ fún àwẹ̀ Ramadan. wọ́n ní àròyìn ànúbí sọ ìmíì. àwọn gbààwẹ̀ gbààwẹ̀ àwọn ni wọ́n ní ojú ọ̀nà kan àbáwọlé kan sínú àlùjànnà tá a pè ní arroyan ẹgbọ́n wa wá látọ̀dọ̀ sáàlì ọmọ sáàd radiyallahu ta'ala anhu عن النبي صلى الله عليه وآله وسلم وبقوانا ولاتدى النبي صلى الله عليه وآله وسلم قال رجني إن في الجنة بابا يقال له رجعان النبي صلى الله عليه وآله وسلم قال داجداجو إلى كم بيننا الجنة أباولي كم بيننا الجنة أرقى لني الرجعان الرجعان Nabi sallallahu alayhi wa alihi wa sallam ó tẹ̀síwájú ní yadkhulu minhu as-sa'imuna yawm al-qiyamah ó ní àwọn gbàwẹ̀ gbàwẹ̀ àwọn ni wọ́n máa bá ibẹ̀ wọlé wọ́n máa gba ibẹ̀ wọnú àlùjánnà tó wà dijọ́ ìwé dàlùkìyàmà kó ló akójọ káwà nù wọn. ó ní la yadkhulu minhu ahadun ghayruhu ó lẹ́lómi lẹ́yìn wọn ní gbàbẹ̀ wọlé ọdún fàyídà dàkọ̀dú táwọn ọmọ àlùjọ́nà tó jẹ́ gbàwẹ̀ gbàwẹ̀ bá ti gbàbẹ̀ wọlé tán oògùn nìkan wọ́n á ti gbé gbogbo àwọn tí wọn ò kí gbàwẹ̀ àwọn máa bá ibòmíì wọlé àǹfààní sí wà fáwọn káwọn fún wọn bá ibòmíì wọlé àwọn gbàwẹ̀ gbàwẹ̀ sábà ti yanjú ọ̀rọ̀ tí wọ́n tán wọ́n á tilẹ̀kùn. ìyẹn túmọ̀ yìí pé àwọn gbàwẹ̀ gbàwẹ̀ ìṣàbù tí wọ́n mọ rọrùn ìṣirò wọn mọ rọrùn. àlámọ̀rí tí wọ́n mọ yá ju àwọn àlámọ̀rí àwọn ẹ̀dá tó kù lọ ìyẹn níjọ̀gbìn ìdàlùkìyàmà. wọ́n ti falọ̀ nínú àhà kò sẹ́lómi tí ó gbàgbẹ́ wọlé ìfẹ̀yìntà dákọ̀lá àkírù ohun òfìrí kọ̀ tẹ́ni tó jẹ́ ni tó mọ́ gbà àwẹ̀ tó mọ́ gbà àwẹ̀ rẹ̀ jù láyé tẹ́gbọ̀n wọn lè lè kẹ́yìn wọn tó wà fi lè wọ ọbẹ̀ tẹ́gbẹ́ this is the last person tó mọ́ gbà àwẹ̀ láyé òfìrí kọ̀ wọn á ti báàbù yẹn á ti ilẹ̀kùn yẹn á géètì yẹn. النبي صلى الله عليه وسلم ومن دخل شربه ẹ bá wọbẹ̀ yóò mu omi àmú àmúgbádùn omi àmú ẹgbẹ́ gbàmọ̀ sẹ́rí balamu yàgòmà abàdà ẹ bá sì ti mu omi àmúgbádùn omi àmú ẹgbẹ́ nínú àbáwọlé yẹn tó ti wọ àlùjẹ́nà látẹnu lẹ́kùn yẹn ó ní lámúyàgòmà abàdà ó ń tàn kò tún ní pariwo pé òǹgbẹ́ ń gbẹ mímọ́ láíláí òǹgbẹ ò jẹ́ tiẹ̀ mọ́. ìdí ẹgbẹ́ fún gbẹ̀ni àrọ̀yá ọmọ ni àrọ̀yá ni àrọ̀yá ni ni kúmi wà gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ kúmi wà lára gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ kéèyàn mọ́ fìlì òǹgbẹ gbígbẹ látara pé omi wà àti mumi dáadáa tó gbogbo àwọn tí ọmọ gbá àwẹ̀ láyé tó jẹ́ pé wọ́n máa ń fìlì pé àhàwọ̀ ah, yìí ah, àhàrà mi gbẹ ah mi ro mi mu but mo gbààwẹ̀ torí Allah tó bá jíjọ́ gbé ìdàlẹ̀ kìyàmà olúwa ẹ̀dẹ́dẹ́ ó fún wọn ní omi mu débi pé ara wọn mọ tutù dáadáa wọn gbàgbé pé kò sáwẹ̀ gbígbà wọn náà nínú gbàlùjẹ́ náà kò sí ìjọsìn kankan míì ṣíṣe mọ́ nínú àlùjẹ́ náà. àwọn sàlámù sàlámù ni sàlámù sàlámù sàlámù náà àlùjẹ́ náà kò sí afẹ́ lọ ṣe sọ̀lá yàrá sọ̀lá yàrá fàlá fáwẹ̀ gbígbà gbogbo ilé ayé ilé ayé táàtì sí Allah ad-dunya daru la'ba ilé ayé ilé ayé iṣẹ́ ni láti sí Allah àti kí wọ́n ti gbà wẹ̀ àlùjànnà ni daru li jaza àlùjànnà ni ibi tí wọ́n ti sọ kó wá lẹ́sàn tó wá ṣe abíwáwá ó sọ ọlọ́mọ àlùjẹ́nà ó sọ wá nìkan nínú àwọn tí wọ́n gba abáwọlé àrọ̀yàn tí wọ́n gba ìwẹ̀ wọ inú àlùjẹ́nà àdìsí yìí ìwọ́n bù kọ́yà tí wọ́n sì ń gbà wá. زيادة على قواجب فإذا دخل آخرهم أغلق ومن دخل شرب ومن شرب لم يظم أبدا زيادة ثم بين قال الإمام ابن خزيمة يمين صحيح تمانا كل دادا كيوا ينسو بما عفان لا بابا فضل شهر رمضان فضل شهر رمضان ولا تنبفون أسو رمضان عفان رمضان شهر خير وبركته wọ́n ní oṣù Ramadan oṣù dáadáa ní oṣù àlùbáríkà ni abahullahu bifadọ ila kẹfìrọtì bayanatin kal'ati olúwa nífẹ̀ẹ́ ó gbọ́lá fún oṣù yẹn pẹ̀lú àwọn nǹkan ọlá tó pọ̀ tó sì ṣàlàyé wọn dáadáa gẹ́gẹ́ bí àwọn tá a fẹ́ mọ̀ káyìí alákọ̀ọ́kọ́ nínú àwọn àkọọ́lẹ̀ nínú àwọn kan tó ń bẹ́lẹ̀ tó ń júwe ọlá tó ń bẹ fún oṣù Ramadan wọn ni shahrul Qur'an wọn ni oṣù Ramadan oṣù yìí ni torí pé oṣù al ni wọn ni anzalallahu azza wa jalla kitab al-majid inú ẹ̀ lóluwà wa jalla subhana ló ti sọ al-Qur'an al-Karim ló ti sọ kalẹ̀ fáwọn èèyàn al-Qur'an ló yẹ pé òun náà ni hudan linnas ìmọ̀nà fáwọn ènìyàn wa shifa'un lil-mu'minin tó jẹ́ pé òun náà sì ni ìwòsàn fáwọn olùgbàgbọ́ tó yà di lillati hiya haqqa Qur'an ló máa ń kọ́ ni mọ̀nà lọ síbi tó dáa wọ́n fẹ́ níwà dáadáa tó fẹ́ mọ̀ ọ̀rọ̀ sọ ṣiṣẹ́ ní wàhíáyì kò yá lọ máa tẹ̀lé Qur'an wọ́n béèrè ìwà ànábì sallallahu alaihi wasallam lọ́wọ́ ìyàwó Aisha gbogbo ní ìwà ànábì ṣeré oníkólókòwò al-Qur'an oníkíni kólókòwò al-Qur'an oníkíni tẹ́lẹ̀ ní Qur'an ni ìwà ànábì gẹ̀gẹ́ nìyẹn. Àwọn ìbáyìí ní sabila rashad Qur'an yóò máa ṣàlàyé ọ̀nà ọ̀nà ìmọ̀nà ọ̀nà ìgbàlá. أنزل في ليلة القدر في شهر رمضان الخير so Qur'an yìí wọ́n sọ ọ́ kalẹ̀ ní alẹ́ òru kádàrà òru abiyì ó ní inna anzalnahu fi laylatil qadr olùwàlà sọ Qur'an yìí kalẹ̀ ní òru òru a máa pè wú àlámọ̀rí kọ́lá zula arúṣin wọ̀nyí olúwawa ọba tó ní aláàṣì ológo olúwani ṣahru ramadan alẹ́bi ń zira fíhì qur'an àtàlàyé lè níbẹ̀rẹ̀ àwọn abánisọ̀rọ̀ yìí olúwani oṣù ramadan èyí tó jẹ́ pé inú rẹ̀ ni wọ́n sọ qur'an kalẹ̀ hudalin nas kíkọ́ ni jẹ́ ìmọ̀nà fáwọn ènìyàn ọ̀bàyìnà tìmẹ̀lú huda àti àlàyé àlàyé àlàyé láti númọ̀nà alfurqan àti àlàyé àtàyé láti nu ìtúnṣùpìnyà láàrin òdodo àtìrọ ó ní faman shahida minkum shahra falyasum olùwà ní ẹni tó bá gani oṣù náà ìmáàna pé tó sùnà gbà láyé kó yá gbàwé oṣù náà afánuwàlám àkì barakallahu àfáàyè ọmọ ọmọ ìyá mi kí olúwa kó bá wa kí ọ ana wasfa shahri رمضان بأنه أنزل فيه القرآن وبناء, وبناء ما بعده عليه بحرف الفاء التي تفيد التعليل والسببية بمعنى فمن, فمن شهد منكم الشهر فليصومه يفيد بطريق الإيماء إلى العلة أن سبب اختيار رمضان يكون شهر الصوم وإنزال القرآن إنزال القرآن فيه. Sáfọ́mọ̀ yìí بي pé kíkó lọ́mọ yìí pé ní àgbékalẹ̀ tó lu wa jalla subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ níbi àyà tá a kà inú suratu Baqara yẹn àyà one seven sorry one eighty five ṣáàrù Ramadan wọn lóluwà mú aráfíkàwá lẹ́yìn ìgbà tó sọ pé inú oṣù Ramadan la sọ Kùránì kalẹ̀ ó ní faman shahida minkum shahra falyasumhu wọ́n ní lílo tolúwa wá ló harafi faman shahida ẹnikẹ́ni tó bá gán ní oṣù nínú yín wọ́n ní ló mú harafi yẹn wá láti fi ṣe àpèjúwe láti fi ṣe ìtọ́ka kan tó wẹ kí ni ìtọ́ka yẹn ìtọ́ka tó ń sọ ìdí rẹ̀ tó lu wá fi sọ yí pé kẹmọ gbààwẹ̀ ní Ramadan wọn ní ìdí rẹ̀ ni pé olúwa jalla subhana allah ó lóun sọ Kùránì kalẹ̀ nínú oṣù Ramadan. a ó wá ní fama ṣẹ́yìdá ní kọmọ ṣára fàdí yà ṣùgbọ́n ẹni tó bá wá fojú gbẹ́ni oṣù rọmọdọ́ nínú yín kó igbó ń gbá rẹ̀ nínú ẹ̀ wọn náà jẹ́ pé sísọ̀kalẹ̀ tó lọ wá sọ Quran kalẹ̀ nínú rọmọdọ́nù yẹn pẹ̀lú àfihàn àfààyàn àwẹ̀ gbígbà níbẹ̀ pé oṣù tí mo sọ Quran kalẹ̀ yẹn inú ẹ̀ ní kẹ́ kí ni o ẹ ti máa gbà wọ̀ yẹn ń júwe ìbáṣepọ̀ tó ní agbára tó ń bẹ láàrin oṣù àwẹ̀ Ramadan àti oṣù Ramadan fúra láàrẹ̀ dìmánà yìí pé oṣù Ramadan òun ni oṣù torí subhanahu wa ta'ala tó sọ alukur'ani kalẹ̀ eléyìí ni àlàyé alákọ̀ọ́kọ́ lórí ọlá tó fún oṣù Ramadan. ẹlẹ́kejì oṣù rọ̀bọ̀dọ́nù yìí wọ́n ní tẹ̀sídù ṣèyàtìní wa ìrìnàkì àgbéwábi nìran ọ̀fọ́tò àgbéwábi jìnnàn wọ́n ní oṣù yìí wọ́n á gbé gbogbo àwọn ṣèyàtìní àlùmọ́rọ̀dà tó mínúfọ̀n àwọn tó gbẹ́rù gan yé àwọn tí wọ́n bàjẹ́ tó burú káyìí tó burú jáì nínú wọn wọn á gbé gbogbo wọn dè wọn á ti àwọn ilẹ̀kùn náà wọn á sì fi gbogbo ilẹ̀kùn àlùjànnà wọn á sì wọn lẹ̀. òṣooṣù mi ti ṣẹlẹ̀ ilé ìta aṣọ èyí tí wọ́n ṣẹlẹ̀ tí wọ́n á ti gbogbo ilẹ̀kùn iná wọ́n á sì gbogbo ilẹ̀kùn àlùjànnà kalẹ̀ wọ́n á sì gbé àwọn èṣù àwọn ṣayàpín àwọn ẹlẹ́ni òkùnkùn wọ́n á gbé gbogbo wọn jẹ àwọn tó jẹ́ gbogbo ntarí nínú wọn gẹ́gẹ́ bó ṣe wọ́n náà gbà wá. eléyìí ni lára ọlá tó ń lẹ fún àwọn Ramadan. inshallah ta'ala lọ́la ibẹ̀ láti bẹ̀rẹ̀ àlàyé àbẹ̀rẹ̀ rẹ̀ kí ó sọ wájú ọ̀la lọ. sallallahu ala nabina Muhammadin. وآله وصحبته أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته